ẹni tí èsè mùsùlùmí náà dáwọ́ tọ̀ ẹnìkan ọ̀sẹ̀ rárá gbá ẹbẹ lọ́hùn ẹni sọ pé kó pe jésù àbí ẹnì àgbẹ̀tọ̀ kó náà pẹ́ lọ́hùn àní ló sì fi mu tó náà sàn pé mùsùlùmí ni tó wá bá yín ẹ̀yin ó sọ ohun tẹ́ ọlọ́run jẹ́ fún ni ẹni sọ jẹ́ ẹbẹ lọ́hùn ẹbẹ lọ́hùn ọba tó ṣe pé ẹ wá dì fáwọn ọlọ́run tẹ́fẹ́ pípé ọlọ́run tí gbogbo nǹkan wà lọ́wọ́ rẹ̀ tó kó ní kán lágbọ́dọ̀ sí allah ẹ̀kàn ẹ̀ sọ pé kó allah ẹ wọ́n wá gbọ́ bí ò gbọ́ ẹ wà ní kó múra ṣiṣẹ́ fún un ẹ̀sọ̀ ẹ̀ náà ẹ̀sọ̀ fóun náà ni aláàlá.